إن الحمد لله نحمده ونستعينه ونستبشره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti tún pàdé ní ayé alágbèrèkà yìí àtọ̀rọ̀ àlékún ìfẹ́ àti ìgbẹ́ fún ọtí sẹ́lá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ìfẹ́ ọlọ́run àti. ìjẹ rẹ̀ tí ọmọ bá òjíṣẹ́ náà fi àwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ kí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ sí ọjọ́ ìgbìndà ìyáàmà kí àwọn ọ̀rọ̀ jí ọmọ ẹ̀dá ìtàwá fún wọn. علينا بإذن الله تعالى أو تسواد منه àlàyé láti nù kíra الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى ní ìjókòó tí ó síwájú àka hadithi alákọ̀ọ́kọ́ ní abẹ́ bábọ́n da'watul walidayn àdúrà àwọn òbí méjèèjì. àdúrà àwọn òbí méjèèjì àṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí wípé ó lè jẹ́ àdúrà dáadáa gẹ́gẹ́ bí ó ti lè jẹ́ àdúrà aburú ọ̀nà tí a bá gbà lò ó nínú èdè lárúbáwá ní èdè ká máa ìwọ ni irú àdúrà wọn ni ọ̀sán wa ní dá àlẹ́wò ó ṣàdúrà wọn ní ti dáadáa ni dá àlẹ́ yìí ó ṣàdúrà fún ní ti aburú nù ẹ̀ pé ó ṣe pẹ̀lú gbogbo èyí ó tóbi bá ṣe fún ọmọ sálà Muhammad. الله تعالى عليه واله وسلم كويته ان بنوا ما دوا في جيبا نيوا لدو الله وشيء لدي منو جيبا حديث يلا شيء في هذا باب وني حدثنا عياش بن الوليد قال حدثنا عبد الاعلى قال حدثنا محمد بن اسحاق عن يزيد بن عبد الله بن قصي عن محمد بن شراحبيل عن أخي بني عبد الدار عن أبي هريرة رضي الله عنه قال وني فهل تبالي بيا وني أبو هريرة في نورتي ويونسي وني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قل مبوتي وفي رمضان يا ليكم في علو àti ìjẹ́ rẹ̀ tí wọ́n bá òṣìṣẹ́ náà tí في sọ wípé ما تكلم مولود من الناس في مهل إلا عيسى ابن مريم وصاحب جريج وقيل قيل يا نبي الله وما قال جريج وني وسن الله محمد صلى الله عليه وسلم ẹnì kankan ò sọ̀rọ̀ lásìkò tó wà ní ọmọ ondo yẹn pé ọmọ tó wà ní alimahad ọmọ tá a tẹ̀tẹ̀ bí àyàfi isa aleyhi sọ̀rọ̀ àti ọ̀sẹ̀rẹ̀ àmọ́ mamariwa àti ara lè jùrẹ́ì tàbí ọ̀rẹ́ jùrẹ́ì yìí tó kàtó ọ̀gbìn ní ara lè rẹ̀ bí gẹ́gẹ́ bí yorùbá náà ṣe máa pe ẹni tí èèyàn sọ ní gbólóhùn àṣọ pẹ̀lú ẹ̀ tí ẹ bá ní gbólóhùn àṣọ pẹ̀lú ẹ̀ nìkan àti tí nǹkan kan bá wáyé láàárín ẹ̀yìn àtẹnìkan kí ìdílé familiarity wà láàrin yìí ẹni tí àwọn Yorùbá náà sọ pé ara ní yìí ara ní yìí kò ní lè èyí tó ta ọjà tí ò dá fún ìlú wí ẹgbẹ́ ó ti dára lé rẹ̀ Yorùbá náà tó tó ibi lọ́dọ̀ Yorùbá tó túmọ̀ sí wọn lọ ń lè ní tó sọ dára lé rẹ̀ àbí ọ̀rẹ́ rẹ̀ ní tó dà wọn pọ̀ ní wọn náà sọ pé sọ ibo jùrẹ̀ ọ̀rẹ́ jùrẹ̀ àbí ara ní jùrẹ̀ pé wọ́n ní wọ́n á dúró wọ́n ní yá nàbí ìyá sọ́ọ̀tì wà máa sọ́ọ̀tì bìtúrẹ̀ ó tó kàn yẹn ẹ̀rí pé àdìsí ẹni máa tẹ̀kẹ́lẹ́mà mọ̀lúùdùn mìíràn náà sí fi máa dé ìlà ìta wọ́n sọ́ọ̀tì bìtúrẹ̀. ìgbẹ́ ọmọ ọmọ tuntun kan ò sọ̀rọ̀ nínú àwọn èèyàn àyàfi àlẹ́bí yìí ká ayé ìfọdà tó àti sọ́ọ̀tì bìtúrẹ̀ àbí làwọn ọmọ tí ìròyìn mú wá pé wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n sì wà ní ẹnì tí wọ́n wà ní ọmọ tuntun ó ṣe ó rí pírẹ́sì nọ́mbà lórí mélòó sórí méjì ànábì isa àti jurek tòun ti pé àwọn ẹ̀rí bíi wá nínú àwọn àbí ìdí tó fẹsẹ̀ rí tó fi hàn wípé àwọn ọmọ tó jù ìjẹ́ mi náà tún lè dìní wọ́n tún sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀sí ọ̀pọ̀lọpọ̀ àlàyé wọn ní irú ọmọ tó sọ̀rọ̀ nínú ẹ̀sọ́ àtàwọn òkúlòt láti kò bẹ̀rẹ̀ àwọn bí nínú ìtàn tó gbajúmọ̀ nípa ọmọ tí tọ̀fíìdì yìí tí wọ́n ní aláwo bàbá aláwo ló máa ń ṣiṣẹ́ fọ́ba olùkọ́jọ́ ọkú òun ti súnmọ́ orí kó òun ti ogbó ti dé bá wọn wọ́n akọba nínú àti tí ọba fi ọmọ kan ránṣẹ́ tó ń tó ń kọ́ ní iṣẹ́ àwọn. ọmọ yìí lójú ọ̀nà rẹ̀ wọ́n ní a máa pàdé ó tó dé ọ̀dọ̀ babaláwo lójú ọ̀nà ó ní àáfàá kan àáfàá ìwúrí a máa dúró lọ́dọ̀ rẹ̀ a máa kọ́ ní ìmọ̀ wáhàyí a máa kọ́ lọ́rùn mà yóò wá lọ láti ibẹ̀ yóò lọ ọ̀dọ̀ ọba yóò lọ ọ̀dọ̀ babaláwo babaláwo kọ́ ní ṣèkì tí wọ́n ń padà bọ̀ yóò ti dúró lọ́dọ̀ àfa onímọ̀ yẹn yóò ní kí ni babaláwo wí mọ̀ yóò lọ wíwá wíwá wíwá yóò ní gbogbo ẹ̀ ó ta kò tọ́lọ̀ títí arákùnrin yẹn ti wà nínú ìṣesí ẹni tí ò mọ èwo lòún tẹ̀lé nínú pínsọ̀ tí a mọ̀ yẹn títí ó fi tọrọ lọ́dọ̀ ọlọ́run wá pé kọ́lọ́run fi èwo lòún dúró hàn ọ̀hún nínú ìdí lọ́dọ̀ fi fi hàn wípé arákùnrin onímọ̀ Yahudi tó ń kọ́ tó ń bọ́rọ̀ mọ́ yẹn òun lòdodo títí dára alámàrí rẹ̀ bí títí tí wọ́n fi títí tí wọ́n ṣe pa tí wọ́n rí pa títí tó fi sọ fún ọba ẹgbẹ́ tó bá fẹ́ parí gbogbo ara àwùjọ gbogbo ara rẹ̀ lẹ́yìn ìgbà tó bá kó gbogbo ara rẹ̀ jọ náà nínú ọba ni yóò ti wá yọ ọ̀tá èyí tó yẹ pé tó bá sẹ́ẹ̀kì ọ̀tá náà sí nìkan ó wà sọ pé bísímẹ̀láyì rọ́pì lọ́wọ́lá gbogbo ìwọ máa bọ̀ tó bá jẹ́ pé o bá fẹ́ parí gbòòtọ́ ìjẹ́ ọ̀kan tó lè ṣe tó lè fi rí nípa nígbà tí ọba ṣe ìdí ọmọ wíì bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn gbọ́ láti ẹnu ọba wípé ọba kan bẹ́ẹ̀ bí ọmọ yìí jọ́ tèmi rọ́pù hàgàgùlà bẹ́ẹ̀ ni lóòótọ́ akọ ọmọ náà lóòótọ́ ọba yẹn kọ ọmọ náà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tọ́mọ náà kú tán gbogbo òru ló ṣe kéde ló gba ìsìlá wọ́n ní àmà ńlá yọ̀rọ̀ pẹ̀lúwẹ̀lá ṣe gbogbo wa akọ ọlọ́wọ́ ọba ọmọ yìí akọ ọlọ́wọ́ ọba rẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ni fẹ̀rẹ̀ àwọn àṣùkò yẹn ló kò mọ ọmọ lọ ẹlẹ́gbàgbọ́ àná wọ́n wá gbẹ́ kó ìmà ìmà àdéhùn yẹn ìmà kéèyàn kó sínú nánà fún èèyàn tí nánà ó jò títí tí ó fi kú ó mi ó ti sínú nánà lórí pé wọ́n ṣe wọ́n bọ́ àwọn ní ìdí kò bẹ́ẹ̀ ni ìrẹ̀lẹ̀ ní ìdí kankan lé wa káàkiri ní àgbọ̀dọ̀gbọ̀lọ̀. wọ́n nígbà tí wọ́n kan arábìnrin yìí arábìnrin náà pọn ọmọ lẹ́yìn wọ́n ní kó wá sí èlédì kó wá ronú tọ́mọ tó ń bẹ lẹ́yìn wọn ní ọmọ tó pọn lẹ́yìn ọmọ tó ń pọn lẹ́yìn ọmọ kékeré ni wọn lọ mọtò sára tí ń bẹ pẹ̀lú arákùnrin arábìnrin yẹn tọmọ sárakùnrin yẹn gbé lọ wọn kọ pé ìsírí yẹ ọmọ ibi ṣe sùúrù yẹ ìrẹ ìyá rẹ fẹ ẹnì nàìjíríà alẹ ha nítorí bí dájúdájú orí òdodo ló wà ọmọ yìí náà sọ̀rọ̀ ní kékeré bákan náà ni ṣáhid nàbí yorùbá tọ́lọ́ bá ní wọ́n ṣáhid ṣáhid lónìí ní àhìnà ẹni tọ́lọ́ wọn fi ẹlẹ́rìí fún nàbí yusuf yusuf nínú àwọn nínú àwọn àgbà nínú àwọn ìjọba òun lò láti fi kó nàbí yusuf yọ nínú páńpẹ́ obìnrin ní àpéjọ́rọ̀ tí tí tí obìnrin bá jẹ páńpẹ́ fún yàrá àdúgbọ́dọ̀ wọn yọ. obìnrin bá jẹ páńpẹ́ fún yàrá àdúgbọ́dọ̀ wọn kò yọ. nàbí lọ́ọ̀rì yóò tún nínú akẹ́kọ̀ọ́ rẹ̀ àti àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tó fi rí pé àti ìyàwó Al-Aziz àti Nabiyullahi Yusuf wọ́n pàdé ọba lẹ́nu ọ̀nà àlùfáyà sàgídà lẹ́dẹ̀ẹ́dẹ́gbà. ẹni tí wọ́n láti gbàdí mọ́tò pẹ̀lú èèyàn tí nípa àwọn ṣe ń sá tó fẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ òun ló yí ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. nínú èdè obìnrin nítorí pé àwọn olùmọ́ni tó ń jí pé ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ti rí tó tẹ̀lẹ̀ wọ́n ní obìnrin yẹn ó yára tó ń pé tó ń pé kò sọ fíìmù ní àtẹ́ǹtì yẹn kò tí ì jíbọ̀ ó wá yára pírísẹ́ẹ̀bù tí wọ́n ní ìlà ẹ̀yẹ̀sẹ̀lẹ́nà áwọ̀ àdáàbùn àlè wípé kí ni ìyà tó tọ́ sí ẹni tó ṣe ní ilé ìpẹ̀lú ìyàwó ọba wọ́n ní lásìkò náà ẹni tí wọ́n bá kárú bẹ́ẹ̀ máa lọ́wọ́ wọn máa ṣe kíni wọ́n máa pa ẹ̀. àmọ́ nínú èpè náà ni pé ó tètè ṣe kíni ó tètè sọ̀jẹ́ ti pọ́nísẹ́ǹtì ní ìtọ́yàtọ̀ sí kíni ìtọ́yàtọ̀ sí nípa wípé kíni ìyá rẹ̀ ju pé wọ́n ti mọ́lé wọ́n ti mẹ́wọ̀n tàbí kó fi àti ìyà tó le kó fi jẹ́ ẹ̀gbọ́n tó bá ti mẹ́wọ̀n èrè ní pé lọ́jọ́ kan yóò jẹ́gẹ́ yóò jáde tó bá jẹ́ tó bá jẹ́ yín àárín àárín yóò sì máa tẹ̀lé yóò sì wà ní tẹ̀lé wọ́n ní kò tí ì dákàn kò tí ì yọ ọkàn kúrò lórí ìrìnàjò wa fi àlàyé sẹ́yìn rẹ̀ sẹ́yìn ìlú mi áhìlì rẹ̀ pé ọlọ́run ní olùjẹ́bi kan jẹ́ ìdáta láti àwọn ará ilé rẹ̀ wọ́n lọ́mọ kékeré kan ni tí kò tí ì tọ́rọ̀ sọ wọ́n lòun ló sọ̀rọ̀ ẹ̀rí pé nìyẹn ọmọ kékeré àwọn olùmọ́ máa ń ní ọ̀kan nínú méjì èyí kò gbogbo àwọn instances yìí àwọn instances tí wọ́n rán ní rẹ̀ ní pẹ̀lú ẹ̀ wọ́n á ní ìmọ̀ àkójọ kékeré ọmọ tó sọ̀rọ̀ yẹn nígbà tí ìyá rẹ̀ ń fi èméjì àti kó sínú náà. wọ́n ní ọmọ náà ti kú òní manahala almahad lóòótọ́ ọmọdé ṣe ni ṣùgbọ́n kò sí nínú kẹ́ni kò sí lọ́mọ àkóńtò oṣù kò ní almahad ẹ̀rí pé nàbí yorùbá ní ìlíka ọjọ́ tí wọ́n bí gángan iná ló ti dé iná ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ èèyàn ẹlẹ́ẹ̀kẹta sáàdà akọ nínú àdúgbò yìí ẹlẹ́ẹ̀kẹta sáàdà sọ pé ó sọ̀rọ̀ yìí ẹ̀ẹ́dẹ̀kejì yìí èyí tó tẹ̀lé sọ ní bùbùrẹ́ yìí ẹ̀rí pé òun náà ọjọ́ tí ọjọ́ tá a bí náà lòun náà ṣe jìnnì lòun náà sọ̀rọ̀ àwọn bàbá mi àwọn olùmọ̀ wọ́n ti kiri wọ́n ti àlàyé yẹn láti fi ti òkun yà láàrin láàrin àwọn ọmọ àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ láwọn sìnárì ìyókù tó yàtọ̀ sí ilé àtàwọn ilé àwọn apáta ni wọ́n ní ó yìí ṣe é ṣe kó jẹ́ sọlọ́láwà rẹ̀ pé méjì ta mẹ́rin bá yẹn méjì nínú àwọn òmí ìlú wọn rẹ̀ tẹ̀lé bó ṣe wá ní ọ̀sán ìlú bọ̀kárí ọmọ kan tí a rẹ̀ fún lọ́yàn lọ́wọ́ tí ẹ̀yẹ̀kan kọjá lórí ẹ̀sìn tí a rẹ̀ ní à ìrẹ̀ ọlọ́run bá tọ́mọ mi bá dàgbà tí kọ́mọ mi dàbí arákùnrin yìí tọ́mọ náà ń yọ ọ̀yàn ní ẹnu ó wá wo arákùnrin tí a rẹ̀ ń tọrọ fíjọ tó fẹ́ kí wa wò ara tẹ̀ wọ́n ní ọlọ́run mẹ́jẹ kéèyàn ilé bí síbẹ̀ bá tẹ̀ lónìí yóò gbé ọmọ nǹkan ẹ̀ yóò kẹsẹ̀ tẹ̀ kí ni tó wá máa béèrè àlàyé bí ó wù ní àkókò lẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn akíkọ̀ táwọn ọmọ ti ṣe Muhammad sọlọ́lọ́bà àríwọ̀ tẹ́lẹ̀ tó gbà lérò ní wípé àwọn tí wọ́n ẹnì kan tó ń sọ̀rọ̀ lọ́mà kóòdó lásìkò ànábì Ìsá yẹni pé ní ẹ́rà ànábì Ìsá àwọn tí ànábì ìfẹ́ dákọ̀ nínú jẹ́jẹ nínú àdéhìí ànábì Ìsá fúnra rẹ̀ àrẹ́ ìṣẹ̀lá tọ̀tẹ̀lá àti sọ́hìbú jùrẹ̀jì. قيل يا نبي الله وما صاحب جريج ولي ilẹ̀ ànẹ́bí ọ̀nà ní ara ilé ìrẹ́ ìlú yìí tí a padà yẹ ẹ̀ pé kí ni kí ló bá tó ń pè ní ara ilé kàbọ̀ rẹ̀ ti o ba to wọ́n ní ànábì Muhammad sọ́nà máa sọ pé inna Jurayjan kana rajulan rahiban fi sawma'atin lahu wọ́n ní Jurayj ó jẹ́ arákùnrin kan bí ó jẹ́ olùkóra oró jọ́sìn kan àwọn ni wọ́n pè ní rukban yẹn ni pé ẹni tí ó ṣe tàkàlì yẹn ni pé ó sẹ̀kúlùdù ara rẹ̀ ìṣe nítorí nǹkan nítorí kó lè máa ṣe gidi kó lè máa jọ́sìn kọ́ra nínú sọ́wọ́mà wọ́n ní sọ́wọ́mà yìí ilé ìtàgé tí wọ́n máa ń kọ́ tí máa da títí máa ní gbogbo lókè ìgbà ní nǹkan wọ́n kọ́ sí orí ilẹ̀ láàrin àwọn èèyàn wọ́n máa lọ kọ́ síbi orí àpáta láti tìǹà sáwọn èèyàn. wọ́n ní yòrè ìgbé ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ máa bì yẹn ni pé ó sọ̀tòjù ara rẹ̀ nínú yàrá yàrá kékeré rẹ̀ nínú ìsọ̀mà. صومعة له وكان راعي بقر راعي بقر يأوي ilẹ̀ asọ̀rọ̀ ìtọ̀wọ̀n àti. eléyìí náà tó kàn fáàmù nítsọ̀ kọ́wá àyẹ̀wò ṣe rí ni pé ilé kan ní tá a kọ́ tó ṣe ní tó ga nílẹ̀ débi pé èèyàn lè fi kí ni èèyàn lè ẹni tí bá ń wá bòójì ó lè jókòó lábẹ́ rẹ̀ wọ́n ní arákùnrin kan agaranjẹ kan a máa ṣe kí ni a máa a máa sinmi sí abẹ́ sọ́wọ́mọ́ àyè abẹ́ ilé rọ́ọ̀dìmù yẹn olùdókè fúnra wọn. وكانت امرأة من أهل القرية تتخطف إلى الراعي ولو أتت إلى أرابيك nínú àwọn ará oko yẹn a máa a máa lọ àpapọ̀ lọ́dọ̀ àdàràǹdè ìyẹn ni pé tàdàràǹdè yẹn tó bá ti darẹ̀ jẹ tó bá ti darẹ̀ jẹ nínú òòrùn tó darẹ̀ jẹ nínú òòrùn tí wọ́n ti kú lọ sí ní àwọn àtẹ ilé arákùnrin. lásìkò títí máa wà níbẹ̀ ni arábìnrin kan tàtàkọ́dùlẹ̀kù ilé yìí a máa lọ a máa pọ̀ lọ́dọ̀ olùdáná rẹ̀. فأتت أمه يوما فقالت wọ́n ní ìyá tó bí arákùnrin ká ní jọ́ nìkan lọ́wọ́ nínú yàrá tí ó ga wọ́n ní ìyá tó bí wá wá lọ́jọ́ bàbá wọn wá sọ wípé ìyá jùrẹ́ ìrẹ́ jùrẹ́ ó ń pe ọmọ rẹ̀ wọ̀bọ̀ ìfọ́jì lásìkò tí ìyá yìí pé ó ń kírun lọ́wọ́. فقال في نفسه قال واصل النبي محمد صلى الله عليه وسلم واصل من وقعه يعني حديث النفس وهو يصلي láti lè fún kírun lọ́wọ́ òní ó ní wọ́sọ̀dà ìyẹn ni pé ó ń ṣe mọ̀ràn nínú ẹ̀yìn ara rẹ̀ pé ṣé kóun èwo ni kóun ṣe nínú méjèèjì tí kóun máa kírun lọ ni àti kóun já àwọn kóun dá àwọn ọmọ lọ. فرأى أن يكثر صلاته و prefer pé kóun gbé ọlá fún ìrun òun lórí dídáná náà lóhùn. فصرخت به الثالثة فقال أمي وصلاتي wọ́n lè yà wá pé ó kígbe pé níbi ìbẹ̀rẹ̀ ẹ̀ka. Ó wà sọ wípé ó ní ọ̀sọ̀dà. Fẹ̀rọ ayé kò ti rọ̀ sọ̀dà kan. Ó tún wá ṣe màrà nínú ẹ̀mí ara rẹ̀ wípé ibò òun sì ń wọlé kó wọn dáná mọ́ òun lóun ní ومسجورا فراى ان يبدر صلاته وان قوم شنو ولا قوم أمم تفتات فلما لم يجبها يبقى في اي شيء قدام ولا قال يا انا ما سويتي لا اماتك الله يا زريش حتى تنظر في وجود المولد wípé ọlọ́run ò ní pa ọ́ ọlọ́run ò ní gbẹ̀mí rẹ̀ rẹ̀ rẹ̀ ìyẹn ni pé ò ní kú títí tí ó fi máa wo ojú àwọn alágbèrè wọ́n ní mo káà àwọn làwọn obìnrin tí gbogbo èèyàn mọ̀ pé àgbèrè ni wọ́n ń ṣe tí wọ́n fi ń ni pé ara wọn làwọn ń tà tí wọ́n fi ń jẹun àwọn obìnrin táwọn èèyàn máa fẹ́ àwọn ni wọ́n ń nípa. wọ́n ní ìyá rẹ̀ wá sọ fún pé kò ní kú títí tí ó fi máa wo ojú àwọn àgbèrè nítorí wọ́pọ̀ ẹni ọlọ́run òun náà ni pé wọ́n á máa ṣe gíní wọ́n á máa kájú kúrò ní ara obìnrin tí kì í bá ṣe lẹ́tọ̀ọ́. obìnrin tí tó múra dáadáa tó wọ hijabu tí ìkẹlẹ́ pé وكل المؤمنين ní ọkùnrin gbogbo yìí يا ẹ̀yà gbogbo nínú àṣọ yìí. bóde ẹ wò pé yóò rí lára wọn bá fi ṣàbẹ̀wò fún wa wíwo àwọn alágbèrè obìnrin alágbèrè obìnrin òun kò sí nǹkan ààbò lára rẹ̀ òun èyí owó òṣèlú láti bò kàkà láyé bá gbà mí lórí ìjà owó. torí pé ìyá yẹn mọ̀ pé inú nǹkan inú àwọn nǹkan tó mọ̀ ní yóò kórìíra pé kó tẹ̀lẹ̀ tó òun náà ni pé kóun máa wo àwọn alágbèrè obìnrin kóun máa wò wọ́n kó wọ́n máa wò wọ́n. kò sì ní ní kò ní ní tọ́ ìtìjú pé kó wò wọ́n lọ ibi tájẹwọ́ ọ̀hún wà ní. ibi tí àdẹ́wọ̀ ọ̀hún wà dáadáa kò ní ìyẹn ni pé yìí ṣe ẹ̀ta rẹ̀ ní nínú ọ̀bà tó fi jẹ́ pé lọ́tàwà bá fẹ́ gbé sí òṣùwọ̀n àsìkò wa ẹ̀kẹ́tọ̀ ìyá yìí ò ṣe pé fún ẹlòmíì jẹ́ ìwé pé àdúrà ló ṣe fún un ẹni olórí ìtọ́pọ̀lọ́ rẹ̀ ti dúdú tọ́pọ̀lọ́ rẹ̀ ti di oríkòló yóò fi àtọ́ bá wù àwọn obìnrin tí wọ́n wọ́ lọ́kọ̀ wọn á nìyí. ṣùgbọ́n kò má lórí bẹ́ẹ̀. nígbà tí àyẹ̀ ti pé pé yẹn àwọn àsùbáàbù tó ń ṣẹlẹ̀ tí ń tí àyẹ̀ tọrọ kó tó ṣe rí rè kó tó wáyé. لن تطلق إليه كافي وداع وجود الولي لا أماتك الله حتى تنظر في وجود الولي ثم انصرف لن يبقى أنا ليالا في ليالا قال فأتي الملك بتلك المرأة ولد وني أراد أن يأتي tó máa ń yapa tó máa ń lọ tó máa ń bọ̀ lọ́dọ̀ olùdarajẹ yẹn bẹ́ẹ̀ ni wọ́n mú wá wọ́n mú wá dọ̀ ọ̀pá àní ipe lórí ìbímọ kò sí nígbìmí kò sí lọ́kọ̀. Àdìpé ẹni tí obìnrin tó bímọ tí ò lọ́kọ̀ ajẹ́pípé ó ṣe dé ni ó ti ṣe nǹkan tí ò yẹ. Òun nínú sẹ̀ríà àníbi ẹ̀rí má lórí jẹ àníbi ẹ̀rí má. torí jẹ́ ìgbé Mariam sara sàrátù sara kí lọ́lọ́run fi kó Mariam lọ. wọ́n ní fàáṣà àtìlẹ̀ nígbà tí wọ́n dé ìgbà ilé ìwé lélẹ́yìn wọ́n ti bẹ̀rẹ̀ ni sí ẹgbẹ̀rún bere si egbe pé sí i pé wọ́n máa ṣáà kú ìbàbí yá. wọn sọ pé ìwọ ti wá sa àbìrì lẹ́tà èyí wọn sọ wọn ni pé ìyá rẹ ò ta lábìrì nígbà tó ti wà láyé náà wọn wá ti tú lókù ìgbọ́n sọ pé ìjókòrá ẹni pé ìyá rẹ ò ta lábìrì náà ní tí wọ́n ń sọ fún ni pé ìwọ ti dín ni. قال أبي أبي قالوا كيف نكلم من كانت المهد صغيرة نعم bó o ọmọ ọmọ ọmọ fún ìjọ ọmọ tẹ́ ẹ tẹ́ ẹ tẹ́ ọmọ tuntun fún òṣèlè bí tó a náwó sí ká máa dúró yìí. ibi tí wọ́n ti ń títí ń yà wọ́n lẹ́nu pé bó o lábẹ́ láti wá bọ́ ọmọ kékeré sọ̀rọ̀ kí ló fẹ́ wí fún wa ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí kí ló fẹ́ wí fún wa bẹ́ẹ̀ lọ́lọ́run fún ọmọ náà ní bíbélì kò sì lọ́jọ́ ṣẹ́gẹ́lì tó bímọ tí ò lọ́kọ oyún yẹn àtọmọ tó bí yẹn wọn lè rí fásitì rẹ ló bá nígbà tára bẹ̀rẹ̀ kẹ́kẹ́ wọn lọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó ní òun ṣe ìdìnnà ó fi ọlọ́run ọba tí ń ṣe fásitì lórí òun òṣìṣẹ́ lásán fẹ́rẹ̀ mi kó lọ bí ọmọ náà nígbà tó bí ọmọ náà wọ́n ní òjijì ọlọ́run ọba ń fún ní opportunity kó lọ tún bá láàrin wọn àtọ́lọ́run ṣùgbọ́n ní tó ṣe yẹn ó wúwo lẹ́nu ẹ̀ dìnnà tó ṣe yẹn ó wúwo lẹ́nu ẹ̀ nígbà tó bímọ náà kan ó gbé ó padà wá gbé ọmọ náà lọ́wọ́ yìí ó sọ fún ṣe ó ti bí ọmọ náà òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní lọ tọ́ ọmọ náà títí tí òbí lè jẹun fúnra rẹ̀ bẹ́ẹ̀ ló lọ ni wò gbú rẹ̀ mà nígbà tó yẹ ó gbé ọmọ náà wá pẹ̀lú búrẹ́dì lọ́wọ́ rẹ̀ tí ń jẹ ìyẹn ni pé kìíní tí òbí lè jẹun fúnra rẹ̀ ẹ̀rí pé kí ń ṣe kí ni kí ti ń jẹun fúnra rẹ̀ òun fẹ́ kí wọ́n fi ádùn ìṣẹ̀lí àkọ́ fi pọ̀ ọ́n nínú ìwà ìdènà tó ń wù yẹn. nínú ìwáyà mi wọ́n lè fi ọlọ́wọ́ bá tẹ̀ ọ̀kan nínú àwọn sàhábí ó ní lọ ṣe hajj fún àwọn èèyàn méjì kan tí wọ́n wá tí wọ́n ń láàrin ara wọn. lórí pé ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ fún ìyàwó ọ̀gá lóyún lọ́jọ́ náà lọ. Bàbá ọmọ ọ̀dọ̀ wá ní àwọn òkun ọ̀gá ní ràkúnmí ọgọ́rùn-ún kó dájẹ́ wá lóhùn ìgbà tó kéré wọn á ní sọ ìgbà tọrọ owó òdì wọ ẹgbẹ́ ká kú lọ òdì sí ọlọ́run. Sọlá àbáyọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n rojọ́. wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run wá pé ọ̀kan nínú àwọn sáré wá ní lọ lọ ṣe hajj fún ìyàwó ilé. ọmọ fi ń yẹn òun náà yẹn lọ fà tó bá jẹ́wọ́. ìdílé àníìdì ẹ̀rí má àníìdì ẹ̀rí lórí obìnrin náà ṣùgbọ́n kìnìún àníìdì ẹ̀rí lórí rẹ̀ torí pé obìnrin lè lóyún ó tíran rẹ̀ má dání ó tíran rẹ̀ má lóyún tó dẹ́ni pé ẹni tó fún lóyún ó mọ àwọn mara wọn yóò sì dé kiri yóò sì jókòó yóò sì tọ́ka tẹ́lómi tí ò rí rí yóò ṣẹ̀rí àti pé precaution níbẹ̀ yẹn torí pé eléyìí oyún àtọmọ bíbí yẹn ẹ̀rí ni torí pé òòtá lọ́kọ̀ smoking agbọ́dọ̀ ṣe kiri ìsídà kó ṣe kiri kó àdínítì pé òun ṣe ìsìn náà àbí ká sì rí ẹ̀rí so ìdírọ́ọ̀fù nìkan ló kù níbà yẹn nìyí wọ́n ní tó bá ṣe ìdírọ́ kí kí wọ́n ṣe kiri kí wọ́n tó obìnrin yìí wọ́n bá mú wá sọ́dọ̀ ọba pẹ̀lú ọmọ ibi obìnrin yìí ó bímọ kò sí lọ́kọ. wọ́n á ní bàbá rẹ̀ ní mẹ́rin ọba wa ti lè dé látọ̀dọ̀ ta ọmọ yìí wá ìyẹn ní pé ta bàbá rẹ̀ kọ́ọ̀lẹ̀ ní ìjúrẹ́jì ó ní ìjúrẹ́jì ní bàbá rẹ̀ ìjúrẹ́jì yìí ìyẹn dáadáa tó gbajúmọ̀ ní gbogbo òlú ẹni ọlọ́run. ṣùgbọ́n àdánwò yìí ó ba aládàrí pé ìyá rẹ̀ gbégéré ìyá rẹ̀ ṣépè. obìnrin yìí nítorí nítorí ṣe é sọ́nà ní gbogbo òlú náà kò rẹ́yìn kankan tì ìran oyún yẹn mọ́ àyàfi dání àyàfi ẹni ọlọ́wọ́ fi gbogbo èèyàn mà. tó gbajúmọ̀ àwọn ìwà ayé àtìgbẹ́fẹ́ sọ wípé àwọn àwọn àwọn agbè àwọn alágbèrè obìnrin wọn ṣe nípìnlẹ̀ pé àwọn òfin fún ọkùnrin wọn tàbí wọn kàn ní dáná láti ṣe rẹ̀ sí ìmúlẹ̀ ní ọ̀rọ̀ lọ. wọn á tẹ̀lé kí ìyẹn nìkan nígbà tí wọ́n ṣe tí wọ́n ṣe tí wọ́n ṣe tí wọ́n ṣe eléyìí ò màráyè ni wọ́n fi lọ kó dá ẹ̀ẹ́ ó ní jùrẹ́jù ló lóyún náà jùrẹ́jù ni bàbá ọmọdá ọ̀dà àtọ́ ìlú sọ́wọ́n wọn ni ọba ewu sẹ́ni tó ní ilé gíga gbogbooro tí ó ń jọ́sìn nínú rẹ̀ yẹn ọ̀dà tí náà ní bẹ́ẹ̀ mú náà ọ̀dà ìsìsì sọ̀wọ́n àtẹ̀kọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láì tìwádìí bàtà ìyọ̀bá tẹ̀wò rẹ̀ tàbí ní ẹ̀mà sáà na ní láì wọ́n sọ pé ṣùgbọ́n àdéhùn òní ló jẹ́ kí gbọ́dọ̀ tẹ̀lẹ̀. ẹsẹ̀kẹsẹ̀ láì ṣèwádìí kankan wọ́n ní ẹ̀rọ múrí rẹ̀. wọ́n rí mú wá báyìí. fàtọ́rọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí wó ilé rẹ̀ ilé rẹ̀ kò ní ilé rẹ̀ kọ̀ọ̀kan. bàtà àlùyọ ìjọba ìlà ọmọ ẹni ìhábì bẹ́ẹ̀ ni wọ́n so ọwọ́ rẹ̀ mọ́ ọrùn rẹ̀ pẹ̀lú okùn tó máa ń kórè pàdé فمر به على المومثات فرآهن ولذلك كما قيل لي irú irú irú ìjọba ìbáraẹ̀tẹ̀ fún gbajúmọ̀ ẹ̀rí gbogbo ìlú ní ìkùsọ̀. Nàgbé tí ẹni tó jẹ́ olùjọsìn tí ẹni ò yọyẹ ẹ̀wé àwọn ẹ̀fẹ̀ àdúgbò ní ìgbìmọ̀ láìka wọn bọ́ wọn lè fẹ̀ wọ́n lè yọ ẹsẹ̀ rẹ̀ lè fi tó tó bá ti lè fẹ̀ tó bá tàn sáwọn èèyàn báyìí yóò tàn ká tayọ kí ilé rẹ̀ ní òkè. Tẹ́lá lọ sọ nílé rẹ́díò rẹ̀ owó èsì ìtọ́ ti di ìlú tẹ̀lé. Níbi òkè kàkà fún rẹ̀ torí kó ti ní láti ṣe pẹ̀lú ẹni kátó ní láti ṣe pẹ̀lú ẹni. Wọ́n ní ibi tí wọ́n ti fi bẹ́ẹ̀ tí wọ́n ti mú un tí wọ́n ti mú un lọ nínú òní. Àwọn èèyàn ti péjọ àwọn èèyàn jáde nípa àwọn tí wọ́n dúró ní ẹ̀bọ́ ọ̀nà ẹ̀bọ́ ọ̀nà ìròyìn ìdìtàká. Wọ́n ní nínú àwọn èèyàn tí wọ́n mú kọjá lọ́dọ̀ ọ̀ràn iná làwọn àgbèrè yìí pàmòrò àbíyè alẹ́ nìyíká sára ààbòmìnà ẹni jẹ́ pé inú sọ́wọ́n ààrẹ máa wà yìí lọ ọjà yìí lọ bí kẹkẹ débi pé yóò ra àwọn obìnrin yóò ní àwọn mòlítà ó wá rí wọn nígbà tó wá rí wọn wọ́n ní pàtàkì فتبسم والوالدين هي أسماء وهن ينظرن إليه في الناس إذا ورده إليه وهم جنامه فقال الملك ما تزعم هذه وانا لا تنمو ديوان دوبا وباواني كمي كلمي يعني في صوتي كلمي قال تزعم أن ولدها míì ó fi mọ̀ pé ọmọ tó gbé lọ́wọ́ yìí ìwọ ni bàbá ẹ̀. قال أنت تزعمي بل جريج بأرامي خيروني تبالي بينهم بينهم كلم قال نعم قل بلي قال أين هذا الصبي ولجريج ذلك أما أما أو يوم ذا قالوا هو ذا بحجرها ولو ما هنا لنبي قال فأقبل عليه فقال من أبوك ونبأ جريج وصنع منا هو بيده كان بابا من رواية لي وني هو قومني yọ̀ǹda fóònù yànnà fílà rákà méjì wọ́n nígbà tó yànnà fílà rákà méjì kan tó wá súnmọ́ ọmọ náà wọ́n ní ó tẹ ọmọ náà ní ìbùdó nínú ìbára rẹ̀ wọ́n ní wá bí lè ta ni bàbá rẹ̀ wọ́n ní mọ́ni abú ó ní ta ni bàbá rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ náà ọmọ tó wọ́n kẹ̀kẹ́ bí ọ̀la rọ ìbákà ọmọ náà ní àdàrà ẹni tí máa da màálù yẹn òun ni bàbá òun ọ̀la ìmọ̀lẹ̀ ìgbà tí ọba gbọ́ rẹ̀ sẹ́nu pé irú àwọn kan yìí kì í sábà wáyé ó túmọ̀ sí pé ọlọ́run máa máa fẹ́ ṣe dé ní ó fẹ́ kú ẹni yìí mọ́ iná ló bá ọmọ tá a tẹ̀lé ní kúbi tó fi sọ̀rọ̀ tó fi dá orúkọ tani bàbẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lọ́ba sọ wípé ànájà àdùsọ̀wò máa àjẹkẹ̀ ní dáhà yẹn tí ọba yẹn náà ti rí ìlú ẹ̀sìn ìkàtà mọ̀ níbi ìkàtà mọ̀ ó ní kí káàbọ̀ tún ilé rẹ̀ fọ́ pẹ̀lú ilé pẹ̀lú gold ọ̀rẹ́ dáa wọ́n ní nìdẹ́fà ó ní lọ́dà kí káàbọ̀ fi fàdákà kọ ọ̀rẹ́ náà ó ní rárá ọ̀rẹ́ sọmáàna ti àlù kí ló wá fẹ́ káàdì kọ́ ó ní rùdúhà kàmá kàmáta ó ní ẹja padà bí ó ti tẹ̀lé bó ṣe wà. kọ́ọ̀dà pàmẹ́lẹ́bí sàbàtà wọ́n yọ̀ bá náà ní èdè tí wàá ló tó kò fa ẹ̀rí múyẹ tó rí nígbà tí wọ́n mú ọ bọ̀ tí wọ́n fi ọwọ́ rẹ̀ wọ́n máa wọ̀n rẹ̀ wọ́n mú ọ bọ̀ táwọn yìí ń wọ̀ ó dáàyè àwọn rẹ̀ kí ló bàbá òbí rẹ̀ ọ̀rẹ́ amúran àròsọ ó lára náà ní bí ẹ ṣe èyí máa lára ní kí ló bàbá òbí rẹ̀ àdìrọ̀kẹ́tì dáàwọ̀ ó ní ó ní ìpè díyà òun fẹ́ fún òun ló bá ọ sọmọ àkàrà lẹ́yìn wàá gbà náà ló fi kiri ló fún wọn ní ìròyìn ibi tó ṣẹlẹ̀ níbi àwọn ìpè wọn ìwọ̀n dáhùn sí ìwọ̀n dáhùn sí kó ń tẹ̀ lọ àti èyí tí ọ̀rọ̀ pọ̀ kí ànàkó ṣe kí ni kí ànàkó pẹ́yìn dà. wọ́n ní òun náà mà pé ìdí àwọn ètò tí àwọn fẹ́ lọ́sọ̀ ìlú òṣìṣẹ́ ìlú òṣìṣẹ́ sọ̀rọ̀. lẹ́yìn pé tòun ti dé ọlọ́run padà kó yọ ní ìgbẹ̀yìn àlámàdínà ṣùgbọ́n pé èpè tí a àbí òṣẹ́ àdìgbò rẹ̀ ìní ìdí àtàwọn àwọn kan náà mú gbẹ wípé sọlá àtàtà àwa ti mú tẹ̀sà máa ti nàbó náà là ṣọ́ọ̀ṣà fún ìdìbò àdúrà mẹ́ta gbígbà ni wọ́n sí èyí lè mú gbígbà nínú ẹ̀yìn àdúrà tó fi ṣe fún tàbí tó ṣe lórí ẹ̀ ètò ṣe lórí ẹ̀ yẹn òun lè tó fi àdúrà tó ṣe tí ò ní ẹgbẹ́ òtún fi ṣe dé nínú àdéhìí àwọn màtáyì masala àkọ́kọ́ òun náà ní pé kí èèyàn bá ń kírun lọ́wọ́ àkọ́kọ́ náà àbí ìdí ipò tẹ̀lúwìdì tẹ̀bí ìpinnu láti èdè lọ síbi ipò ìyá tó bì ní. bákan náà yẹ bí a ti sọ tá a gún ní má sísọ rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ wípé àwọn òbí kí a sọ́ra fún èdè tá a máa pọ̀ sáwọn ọmọ wa. Mélòó mélòó tó ọmọ lóyún jẹ́ ohun olójútu rẹ̀. Inú àwọn òbí kan fúnra wọn lónìí. Ilé ní oṣù tó jẹ́ pípé látàrí ìbínú. Wọ́n ti ọ̀rọ̀ sọ́sọ́ wọn náà. Látàrí ìbínú wọ́n ṣèpè. Lórí ìjẹ́. Ìgbéláwò ti sọ ọmọ yìí ẹlẹ́ẹ̀kejì òun náà ní tí nígbà bá ń kírun fọ́ọ̀kan nínú àwọn òbí méjèèjì bá pé ìlú owó rèé wọn àwọn olùmọ́ni àwọn akọ́kọ́ nínú àwọn olùmọ́ni lásìkò òfin wa lásìkò òfin wa èèyàn lẹ́gbọ́ àti sọ̀rọ̀ nínú rẹ̀ wọ́n ṣe ń ní ìbẹ̀rẹ̀ Islam tí ìlú tẹ̀lé lọ hàn àwọn tàbí àwọn àtìkì wọn máa sọ̀rọ̀ lásìkò tí wọ́n ń jìnnà lọ́wọ́ wọn máa sọ̀rọ̀ láàrin ara wọn kó tó di pé ọlọ́run wá sọ pé bọ̀kúùmù ìdárí àǹtí láti gbà yín ní sísọ̀rọ̀ láti lẹ́yìn bàtí yàrá ti tẹ̀sí yóò tóbi fẹ́ràn haramu kí n sọ àyàfi ọ̀rọ̀ tó bá ní láti ṣe pẹ̀lú títún fi ìrìn ṣe. àwọn olùmọ̀tẹ́ ní ìyàtọ̀ ń bẹ láàrin ìrún ọ̀ràn àti ìrún ṣẹ́yìn àti ìrún nábìlà. ìgbé tó bá jẹ́ pé ìrún nábìlà rẹ̀ yára ń kí tí ọ̀kan nínú àwọn òbí méjèèjì bá pín in tó bá jẹ́ sí pé wọ́n mọ̀ pé èèyàn ń kírun lọ́wọ́ kéèyàn ṣe tẹ̀dáwò ìgbà tí wọ́n sọ ní tẹ̀dáwò ní pé kéèyàn kéèyàn ṣe kéèyàn yára ọ̀dún ìrún náà kí èèyàn lọ́dá wọn lọ tó bá jẹ́ pé àsìkò tí wọ́n ń béèrè yẹn àwọn náà mọ̀ pé èèyàn ń kí èèyàn lọ́wọ́ bí o ti jẹ́ pé tẹ́bá rí tẹ́bá rí bí èèyàn sàlọ̀ àlá tó tẹ́lẹ̀ sí màtó fẹ́ jù lẹ́yìn bí ìtẹ́jú mélòó lẹ́yìn ìgbà náà kẹ́ ẹ bá pè tí ò dáhùn kí ni ẹ conclude ẹ conclude pé bóyá kò ti ṣe kẹ́rin kò ti ṣe yẹn pé lásìkò yẹn wọ́n ní kó wọ́n mọ̀ pé èèyàn ń kí èèyàn ti bí lẹ́sìn kó wọ́n fún yẹn ní ẹ àmọ̀ pé ń kí wọn lọ́wọ́ ọwà tó bá jẹ́ pé wọ́n mọ̀ pé ń kí wọn lọ́wọ́ wọ́n ní kéèyàn yá ara kí wọn náà sí ìdáná lọ́wọ́ tó bá jẹ́ pé wọn ò mọ̀ pé ń kí wọn lọ́wọ́ tó bá jẹ́ pé ìrùn náà dé láàyè kéèyàn já òun náà sí ìdíje sí ìdáná lọ́wọ́ tó bá jẹ́ pé ìrùn ọ̀ràn yẹn ni èèyàn ní ẹ̀kọ́ àti àti dáhùn lọ ìrìgbé ìrùn náà dé láàyè kéèyàn inú ọ̀nà yẹn nítorí àwọn ṣe yẹn nítorí àwọn ṣe ní ọ̀nà ìlú lókùn bàbá ti bẹ̀rẹ̀ ẹ̀rọ náà lókùn bàbá ti bẹ̀rẹ̀ ẹ̀rọ náà kò ṣe kéde kò tọ́ fún kí ó já ìwọ náà nítorí ẹ̀rí kankan ara bí tó bá jẹ́ pé emergency bá wà emergency yìí kí n sì pé emergency ẹgbẹ́ níbi àtẹ́jẹ́ èèyàn ní ẹsẹ̀kẹsẹ̀ nítorí ìdíjú kan sẹ́ni tó níbi àtẹ́jẹ́ yìí tó pé kò ní láti pẹ̀lú òfin yìí gbogbo ẹni tí ó bá ní ti ìrànlọ́wọ́ ẹni tí ń kírun látàrí ìrìnà tó ṣẹlẹ̀ sí àti tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí kò sí láì sí kódà tó jẹ́ sí ìwọ̀n àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ èèyàn tí bí kéèyàn máa kírun kí èèyàn rí kéèyàn rí ẹnìkan tó tó tó lé sínú ọ̀nà tàbí nù kàga àbá fọ́jú tí ò rí ìrànlọ́ tó sì fẹ́ lọ fọ́jú nù ọ̀nà bẹ̀rẹ̀ kó fi hàn òdò yẹn lọ pé ah, bí ó bá àwọn kàńtà ní bẹ́wájú rẹ ah, mọ́tì àná mọ́kọ̀ lẹ́nu láti ìdí rẹ̀ ní irú àwọn situation tó fi yẹn situation yẹn kò ní láti ṣe pẹ̀lú pé òbí òbí ló ní bùkátà yẹn ni àbí emergency yẹn ó ní láti ṣe pẹ̀lú òbí tàbí kò ní láti ṣe pẹ̀lú òbí. bákan náà nínú ẹ̀ òun náà ni kíkárí lọ síbi ìran lásìkò tí nǹkan bàbàrà tó bá ṣẹlẹ̀ sí yìí. bí ẹ bó ṣe wá ní òrìwáyà gbígbé ó ní fún fóun ní àǹfààní àǹfààní àti bákan náà eléyìí ó wá ní sọ́nà Muhammad sallallahu alaihi wa sallam bí káàní ìlà àdánà wo amúrún bá jẹ́ á ìrẹsọ̀rọ̀ dára bá tó tóbi tó bá tó bá dé bá òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó wá ìdí payá nípa rẹ̀ tó wá tó ọlọ́wọ́ bá tó mú òun ní àbáyọ nípa rẹ̀ nǹkan tí ó máa kọ́kọ́ ṣe náà ní pé yóò ṣe tèrè yóò ìrọ̀rùn ní ọ̀rọ̀ kí èyí táwọn ọkùnrin máa sáré pé ọ̀tún pé òsì ẹsẹ̀ ti pé lágbájá ẹsẹ̀ ti pé ọ̀nàdẹ́gbù lágbájá ẹnjìnì alágbájá ńkọ́ àti lágbájá ńkọ́ òun ọlọ́run ní ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ni arákùnrin ọ̀sìn ni àdéhùn ìbákan náà أن الأمرين إذا تضاربا بدأ بأهمهما لما هو يقول تو أبي جد قائدة قائدة لولا ما ما سريع ولن في سمدي ما قل لها دين سمدي ما قل ما قل لها آتي a fún èyí tí ó ṣe pàtàkì jùlọ nínú nǹkan méjèèjì jẹ́ pé nǹkan méjì kọlu ra wọn ọyẹ ọ̀kan la gbọ́dọ̀ ti lásìkò yẹn a gbọ́dọ̀ kíkan lẹ̀ fún kan. ìyókò jẹun awùrẹ́ àmì àlùfà tí mo sá àmì ìlú àbàdì tó yẹ pé ẹyọ ọ̀kan la láǹfààní àdìsí méjèèjì yìí kó papọ̀ á ti fi á ti tàbíìmù èyí ó fi lọ́lá jù nínú àwọn mọ́tà àmì ìlú. bákan náà tí mo sá àmì ìlú àbàdì yóò kẹ́kọ̀ọ́ àgbègbè àgbègbè ìtàkùnà aburú méjì àwọn ọmọdé àti agbọ́dọ̀ sì kan nínú aburú méjì àwòrán àpèyí tí èyí tí kọ́ńtíkọ́ńtì tìlẹ̀ ibi tó kúyẹ́ ju ìkejì lọ wọn ni láti fi nǹkan láṣẹ. bákan náà nínú àdéhìí náà àwọn yìí pé wọ́n ní arákùnrin náà ó fi ọmọ ọmọ tuntun yẹn yé ó ní ta ni bàbá rẹ̀ tòun ti bí arábìnrin ká ń sọ̀rọ̀ nípa rẹ̀ a ní ó bímọ náà láì méjì rẹ̀ láì lọ́kọ. ṣùgbọ́n tòun ti kó bímọ náà láì lọ́kọ nígbà tó arákùnrin yìí fẹ́ béèrè ó ní ta ni nínú ó ní ta ni bàbá rẹ̀. àwọn olùmọ̀ ṣèmọ̀ náà pàṣà ṣé ọmọ tá a bí ṣé ẹni tó kó obìnrin lóyún tí ò sí èyí láàrin wọn tó yẹ ká pè ní bàbá tó yẹ ká pè ní bàbá ọmọ mo ní tó yẹ ká pè ní bàbá ọmọ nítorí tó hàn yíké a ò ní pè ní bàbá ọmọ àyàfi tí òun fúnra rẹ̀ bá ṣe ìdí sáàtọ ní ìsìlá tó ṣe ìsìlá kù ọmọ náà ìrẹ̀lẹ́gbẹ́ tó tẹ́rí sí tó ní ìnáwó tó rìsọ́ọ̀tì tí oyún fún wa ọmọ yìí òun lòún ṣe kéde òun lòún ṣe nígbà yẹn a tètè a pè ọkùnrin náà àpò ní bàbá náà. شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى lórí mas'ala ṣé ọmọ tá a bí ọmọ tá a gba bẹ́ẹ̀ gbé ṣùgbọ́n tí bàbá tí ọkùnrin tó kú obìnrin yẹn lóyún tí kò sí ìdí láàrin wọn tó gba ọmọ náà kírú ọmọ bẹ́ẹ̀ tí yóò jogún irú ọkùnrin rẹ̀ àbí kò ní jogún ẹ̀gbúrú rẹ̀ àwọn tó ń pẹ́ pọ̀ nínú àwọn olùmọ́ni kò ní jogún kò ní jogún rẹ̀ torí pé nínú nínú sẹ̀ríà nínú sẹ̀ríà kì í ṣe kì í ṣe bàbá rẹ̀ nítorí pé kò sí ìdí láti kò tún bí ọmọ náà àmọ́ àwọn kọ̀ọ̀kan nínú àwọn ọmọ wọn ni yóò jogún rẹ̀ lópin ìgbà tí o bá ti dì náà yìí tí o bá ti dì náà yìí pé òun lò ń fún arábìnrin yẹn lórí wọn là ó ta eléyìí ni díẹ̀ nínú àwọn màtáàrí tó wà nínú àdéhìí àwọn kò ló bá yẹ kí àtìkò tó ń bá sọ̀rọ̀ sí ìdíje tí ó ń bọ̀ láwọn àti الله

ṣùgbọ́n bó wá jẹ́ pípé eh, eh, ìṣesí tá a máa èèyàn mọ̀ ní kò wọ́pọ̀ irú àwọn orí ẹ ìgbésẹ̀ ṣùgbọ́n ọmọ yẹn kó má bu ìwé ìpè. The fact that uh, tradition yìí á ní kú títí fẹ́ẹ̀rẹ̀ kò túmọ̀ sí pé tó bá wu ìwà tó ti jọ ti pàdé tí àbíyè òṣèlú yìí. Mo ti gbé àwọn òṣèlú náà láti ń èyí tí a ní tọmọ ìwáyé ṣe nǹkan tó jẹ́ fẹ́ẹ̀kì mú ìdìbò gbà. Ṣàkóso ìwé kìí ṣe ẹ̀kọ́ kìí ṣe ẹ̀kọ́ ìyá ṣe àtàwọn àwọn exception ti lẹ́ sí àwọn ẹ̀rí ìṣẹ̀lẹ̀ àbíyè òṣèlú àwọn ẹ̀rí ìṣẹ̀lẹ̀ àbíyè òṣèlú òbí ò mo ti sọ fún mi láti fi kàn lónìí tó bá yé ṣe tó bá yé gbígbà láti fi hàn tó bá yé dáwọ ẹni àníbi àti mọ́tì láti fi ṣe wọ́n bá yí pé o máa ń yẹn náà bí láàánú lọ́sàn-án àbí ó fẹ́ bí ṣe fún yóò àwọn àpẹẹrẹ láti ìlú àdéhùn bí àtẹ̀yìn kí àkàkà ṣùgbọ́n mi máa ń tó kí irú ẹni bẹ́ẹ̀ ó ṣe ìwúrò kó máa ṣe pẹ̀lú ẹgbẹ́ tó ń bá ta ọ̀pá ìdíjọ́ ìmọ̀ràn tó kó ṣe ìwúrò kó jókòó sí ìyá ẹ̀ tó máa fi ara dá ìnira àwọn ìmọ̀ràn ló ń ṣe bẹ́ẹ̀ òun náà ní ìṣe tí ó fi dá ọlọ́run dára náà. alákọ̀ọ́bẹ̀ ìlọ́ba ó ní nípa ìṣiṣẹ́ ó sábà wo ilẹ̀ Yorùbá ó kọ́ mọ̀ nǹkan díẹ̀ ìyákan wá sẹ́nu àwọn èèyàn ni òbí nìkan lọ́gbà tó àti ìwọ̀n mẹ́rin ọlọ́run kọ́ mọ̀jà kọ́ mọ̀jà gbé but àwọn wá ní kẹta máa ń ní àwọn traditional kẹta ìpẹ́tọ̀ pé nígbà tí àwọn ẹ̀ka máa ń lọ ní ìyẹ̀wò ìgbà ìyá ìdílé pé ẹlòmíì ìyá ìdí kú wọn ní kú lọ ní kú lọ sí ibi orítẹ̀ ìyá ẹ̀ kó lọ kọ orítẹ̀ ìyá ẹ̀ pé orí àwọn nígbà tó wá nígbà bẹ́ẹ̀ bá ètò sí à ń sẹ́kù olóhùn tẹ́ lára ọ̀hún bọ́ọ̀sì ìwà mọ̀tẹ́lẹ̀ rẹ̀ náà ìyá tí wọ́n á kú sí ìdílé dábì lọ bá ìyá tí wọ́n padà sí àgbà ọgbà tó wá kó wà láyé náà àwọn iṣẹ́ wo ló lè ṣe tí a dúró jù lọ náà kí ètò ìyọ̀bìnrin sí lórí ẹ̀kọ́ nínú ìṣẹ̀lẹ̀ à. yóò máa ṣe yóò máa ṣe ọkọ̀ yóò máa lẹ́yìn kí ó bá rẹ̀ ní irú yìí tí ẹ̀ wà tó ṣe tí ẹ̀ tí ẹ̀ lè kú nínú ìṣesí tó ó pé owó tí ó lè kú lẹ́ni pé irú àwọn ọmọ tó ṣe pé wọn ò tẹ̀lé kọ́ wọn náà láti lè wá. tó ó mọ̀ pé ọ̀rọ̀ omi ìbọn máa ń lọ àwọn ẹ̀ẹ́dẹ́ ìrìnàjì ìrìnàjì báyìí ọdún kẹta nígbà tó ń fi ìkọlù ìkọlù ilé kàtàkà yóò tún máa fi yan pé bàbá òun yóò kọ ẹ̀ gbà wọ́n náà èyí wọ́n mọ bẹ́ẹ̀ irú ẹ̀kọ́ wò làwọn ìtura rẹ̀ kọ́ tó fi dànù. Sọyìn irú irú ọmọ bẹ́ẹ̀ tí ó ní ibi tí bàbá ẹ̀ kú tí ó sì rí ọ̀nà ẹ̀ ó ní ibi tí ẹ̀ kú tí ó rí ọ̀nà ìyẹ́ ẹ̀ nígbà tí ìyá kú ná lọ́lọ́run dá padà sí mẹ́rin ló bẹ̀rẹ̀ sí gbọ́ irú kìkì yẹn yóò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjọba máa ṣe fún òbí kọ́mọ́sálásí fún wa ṣe sàrà fún wa tọrọ àforíjì fún wa ṣàdúrà fún wa ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni yóò máa ṣe torí pé ìṣe dáadáa sóbì kì í tán pẹ̀lú ikú mi náà jẹ́ bí wọ́n ṣe àtàlù àwọn àdìsí tí ó ń bọ̀ lẹ́yìn àwọn ọ̀nà wo làá gbà ṣe dáadáa sóbì àwọn ọ̀nà wo làá gbà kita perlu bila kita perlu kita indah dan Allah taala akan hadis ini umur ini dan tidak berumur insyaallah kita Allah wahai Waalaikumsalam. Nah, itu. Hmm. Aku mau berada di sini. Wajib àwàdà. ìwé kò ṣe é mọ́. Kí ló wá ṣe? Eléyìí nǹkan tó ń kú nínú ẹ̀ẹ́dì islam islam tó mú ma abẹ́ muhammad sọlọ́lá bùkárà tó wà lọ sẹ́yìn fún hadithi kan ó fi ó fi affection tó wà láàrin ọmọ àti ìyá ó fi ó fi ṣe àpèjúwe àánú tọ́lọ̀ ní lórí àwọn fẹ́ ní ìtumọ̀ àánú ọlọ́run lórí wa ó fẹ́ kí ìtumọ̀ náà ó súnmọ́ wa lẹ́tí ó fẹ́ ká ìmájì ìbáànú ọlọ́run ti lágbára lórí wa ó wá fi àánú tí ìyá ní níta ni ìyá àánú tí ìyá ní fọ́ọ̀mà rẹ̀ ó fi dàbí dùn. sòṣèlú àti ń fi àánú ìyá sọ́ma tí fi ń sàgbèjú èmu àti torí káyé ma tòun ti pé àánú ọlọ́run láti jù fẹ́ẹ̀fẹ̀ sẹ̀rí àyè náà ni ẹni ń wá pé òbí ó lè ṣe pé bọ́mà tí ó sì ní. àdéhùn ìdá àtàtọ́ yẹn àdéhùn tó sọ àdéhùn mọ́tò yìí èpè tí ààrẹ fẹ́ mọ ohun àbí òun ohun tó ní pípé wọ́n ti dé èèyàn ọlọ́run ṣùgbọ́n èpè inú ó mú àdánwò yẹn ó bọ́nú àbí òbọ́nú ẹ̀ ó bọ́nú èdè tó lépè mu àbí òun ìpín mu. so òbí kan gbọ́dọ̀ ó ti wájú pé àwọn mùsùlùmí náà àti ìdájọ́ kàfẹ́yìn ó ní lẹ́sẹ̀lì muslim dìlà á kò sínú wa mùsùlùmí mùsùlùmí yẹn fi ẹgbẹ́ pèsèrè kì í fi èpè kì í fi ṣe àwàdà kò sínú sífà ìròyìn tá a máa fi ròyìn mùsùlùmí kó máa làánà kó máa làánà àwọn èèyàn kó máa làánà àwọn ọmọ rẹ̀ àti nǹkan gbọ́rọ́ gidi gan èyí gbọ́dọ̀ lánàá rẹ̀ ẹranko gan èyí gbọ́dọ̀ lánàá rẹ̀ arákùnrin kan tó ń lánàá rẹ̀ nǹkan àbọ̀ rẹ̀ nínú ìrìn àjò kan sani ma sani ma ń pọ̀ nígbà tí wọ́n ti fẹ́ fẹ́ máa wọ́n bẹ́ tẹ̀síwájú ní ìrìn àjò ó bá dé nǹkan ìrìn àjò tiẹ̀ náà dìde ẹ̀sìn rẹ̀ ó fẹ́ rù àwọn ọ̀dọ́ máa lọ alẹ́ nìyà lóòótọ́ àjọ máa lọ nínú ẹ̀sìn tó ti tẹ́kẹ̀ ní ànílọ ìrìn àjò pẹ̀lú ẹ̀sìn tó ti tẹ́kẹ̀ sòṣèlú ẹ̀sìn Islam ka àwọn nǹkan wọ̀nyẹn kú sóyè ń sè so ah, ẹ̀yin ò gbọ́dọ̀ sọ pé kò dénú ipe pé kí yẹn jẹ́ kò dénú láti ọ̀dọ̀ òbí sí dání láti ọ̀dọ̀ òbí sọ́mà mùsùlùmí ìgbọ̀dọ̀ máa ṣẹlẹ̀ nítorí àti ìgbà ó dúró rà ọkọ̀ ìbéèrè báyìí. ọ̀rọ̀ náà. wọ́n ní wọ́n ní tó bá jẹ́ ìwọ̀n ọmọ ẹ̀yìn kó mẹ́ta. Ètè yóò ètè ó ní ó dùn láti. Wípé ẹ̀yẹ́ tá sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ló ń sílẹ̀ àná. àwọn wọn ò mẹ́kọ́ fáwọn olóòlù. tẹ́lẹ̀ náà irú fífi yẹn kò sí irú obìnrin bẹ́ẹ̀ kò sí lábẹ́ ọkọ. Òmìnirí ló ló ó wà lábẹ́ ọkọ tó mọ́kànlá ló fún mi. Ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ yóò jẹ ìyà ààrà níwájú ọlọ́run tí ò ní sọ pé lágbájá lọ́kùnrin lóyún tọ́ tí ò sí lábẹ́ ọkọ àdúgbò torí pé ìfẹ́ ìmájì ìfẹ́ bẹ̀rẹ̀ sí máa ìmájì tí ó wà lábẹ́ ọkọ̀ ní tó fún un. so tó bá jẹ́ kó bá wà lábẹ́ ọkọ̀ tí ìsì mọ ẹni tó fún un lórí fẹ́ǹsì lọ́pọ̀ ọ̀gà àwa táwọn ń sọ̀rọ̀ yìí àní mọ̀ tó kò ní tó fún un. torí pé ó wà lábẹ́ ọkọ̀ ó wà lábẹ́ ọkọ̀ ilé ìlú ọlọ́run ọmọ ìlú rẹ̀ tó wà nílò ọ̀gá fẹ́ǹsì ṣùgbọ́n tọ́kọ bá mọ̀ yí pé bí ọkọ tó bí ọkọ tó tíráàbù oṣù mẹ́fà nìyí láti fún mi ó tíráàbù oṣù mẹ́fà kèdí ìdílé oṣù mẹ́fà ló tẹ̀sẹ̀ ní wọ́n ti pè pé ìyàwó rẹ̀ ti dìbò láti fún mi kò sì fi ìyàwó lẹ̀ nínú kíni nínú oyún àbí ó ó ó àwọn sàkọ́ńtáǹtì lè fi hàn pé kò sí calculation tó lè mú kó jẹ́ pé kó wọn ló ti dìbò òun ló lóyún nínú ìdíje yẹn ṣẹlẹ̀ àyíká tó yà á ìwọ́n tó bá dákẹ́ gbàgbé lè dákẹ́ tóbi lè fi bímà tóbi sọ ọmọ lóòótọ́ kò tún náà ń fà ní àdúrà ọmọ náà lè rìn ọmọ náà sì fún un. kò láǹfààní àtọ́jú ọmọ náà ṣùgbọ́n ẹni ilé gbé alágbèrè yìí kò sí lábẹ́ ọkọ̀ kẹta kò sí ilé yìí tí ò máa tí ò máa dá lóyún tẹ́lẹ̀ náà ṣẹ̀ríà ìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀wé ìwé kò sí àní agbá mẹ́ni tó fún olóyún gan àní àtúwèjì ọmọ yẹn máa kò sí tẹ́lẹ̀ yẹn náà in the first instance. Sẹ́yìn lórí ọ̀rọ̀ àwọn tó ti pọ̀ jù nínú ìlú àwọn ìgbẹ́ tí kéèyàn lọ fan bank kó lọ impregnate ara rẹ̀ ní haram nínú ìlú náà. Haram nínú ìlú. kò ba kí mùsùlùmí da wọn pé rẹ̀ wọ́n lọ́wọ́ ta àrẹ́ sùpáàlì lọ́wọ́